béèyàn ṣe lọ sókè sí òun lọ́tà ẹ̀ ń pọ̀ sí béèyàn ṣe lọ sókè sí òun lọ́tà ẹ̀ ń pọ̀ sí. akun dédé àsìkò yìí sà kú fàájì sà á rí i pé lẹ́nu fàájì láti bá yín sà bàbá wa lẹ́nu dé mẹ́ta yìí a rí i pé ẹ̀yin náà wà níbi ayẹyẹ ọdún fújì tá a ṣe ìyẹn fújì festival lẹ́ẹ̀tì fìyètì ṣùgbọ́n ohun ìyàlẹ́nu tó taari ń bẹ̀ ni pé ẹ pé ọ̀kan lára àwọn ọmọ yín ẹ pè ní ojúlówó ọmọ ìyẹn òkìkí bright kí ló fà á kí nìdí ẹ̀ tẹ́ fi pé òkìkí bright ó tọ́ sí ojúlówó ọmọ. ọmọdé yá bá bí ẹyá ni òòjọ máa rówó rẹ yín ojúlówó lóògùn a1 Scorpido akọni ojúlówó ọlọ́ọ̀gọ̀ ààrẹ orin fújì ń dúkà ó tí n bá sọ pé ojúlówó ọmọ ni ẹ ó tó bẹ ojú rẹ lọ ojúlówó ọmọ ni òkìkí bright ah. ẹ tó máa sọ pé kò rí bẹ́ẹ̀ nínú fújì tá à ń kọ ẹ pé ojúlówó kọ ẹ kó wá point ẹ kó point ọ̀rọ̀ tí mo sọ ẹ kó dọ̀tẹ̀ out kí gbogbo ayé gbọ́ sọdà má lè má lè translate ẹ torí bọ́mọdé ò mẹ́wẹ́lẹ́wẹ́ tí òun òwe lówe ẹ jẹ́ kó jẹ́wẹ́ sọ́tún kó jẹ́wẹ́ sọ́wọ́ sí orientation ní kẹ́yà tètè ṣe fún a lè yé bó ṣe mọ̀ bó ṣe jẹ́ ojúlówó ọmọ nìyẹn keep bright my best song. Adékúnlé lórúkọ tí bàbá sọ mí o òkìkí bright lórúkọ táyé mọ̀ mí sí o mo kí gbogbo olólùfẹ́ mi kárí ayé nílé ní lóko ẹ kú wá tìlẹ́yìn wa àwa lẹ̀ ń fẹ́ ọlọ́run ọba lẹ̀ ń fẹ́ ṣeun wa gan. kankan trend recently tó ń sọ̀rọ̀ pé eh, ààrẹ fún yín lóye kan ojúlówó ọmọ kí ni kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú ọ̀rọ̀ yẹn kí ni tọ́ mi. ọjọ́ tá ṣe Fuji festival èmi kàn bẹ́ẹ̀mi ṣe ń wọlé ni mi mọ̀ pé ààrẹ tiẹ̀ ti dé gan ìyẹn sashina kan ní Fuji scorpido mi mọ̀ pé wọ́n ti dé mo kàn ṣe déwájú ni mo kàn rí tí wọ́n pè mí Okiki Bright ààrẹ wà ń bí tí eh, rms ló pè mí jọ náà ààrẹ wà ń bí mo ṣe wá ní ọ̀rá mo kò ní dádì mi torí tí ma ti rí wọn bẹ́ẹ̀ dádì mi ni mo máa ń pè wọn gbogbo gbogbo olórin tó jù mí lọ pátápátá bàbá mi bàbá mi ni mo máa ń pè wọn so mo ṣe wá dá dádì mi lẹ́yìn tí bàbá rí bàbá kan ní ah ojúlówó ọmọ ojúlówó ọmọ lẹ́wọ̀n yẹn ojúlówó ọmọ ojúlówó ọmọ ah the next thing èmi náà wá kàn claim ẹ̀ kò sẹ́ni tó máa fi nǹkan tó dáa lọ tí ò ní claim ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn ní bàbá ti endorse ẹ̀ ojúlówó ọmọ lélẹ̀ ojúlówó ọmọ Fuji so èmi ò mọ̀ pé a lot of àwọn media tó wà bẹ́ẹ̀ so wọ́n ti wọ́n ti gbé the next thing mo kàn máa rí ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta mo kàn rí ní YouTube mo kàn rí ní orí Facebook pé ah ojúlówó ọmọ bàbá declare Òkìkí Bright ojúlówó ọmọ ní Fuji festival ah, so from there náà èmi náà claim ojúlówó ọmọ ní mí náà so kò jù bẹ́ẹ̀ náà lọ. kí ni kí ni nǹkan tẹ̀yìn rò pé bàbá rí tán fi pè é lójúlówó ọmọ Fújì. ẹ ẹ ṣé mọ̀ àwọn tó máa ń fi joyè nílùú àwọn tó ń fìyàn joyè àwọn náà máa mọ nǹkan tó ń rí lára èèyàn èèyàn gọgọ fúnra rẹ̀ ó lè má mọ fálù ara ẹ̀ ó kàn lè mọ̀ pé yes níwọ̀n ba tèmi mo dúpẹ́ fọ́lọ́run ó lè mọ yí ara ẹ̀ tó àwọn èèyàn tó ń wò ẹ́ lókèrè ṣe understand bàbá tó pè mí lójúlówó ọmọ mi mọ tí bàbá rí bóyá iṣẹ́ mi tí mò ń ṣe ni bàbá ń rí bóyá ìṣesí mi sọ́pọ̀lọpọ̀ àwọn olórin tó jẹ́ àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yìí bóyá òun ni wọ́n rí ní o mọ̀ ṣùgbọ́n bàbá gọ́gọ́ ẹ̀ ààrẹ Sashina Akanni Fuji scorpido tá a bá fẹ́ sọ̀rọ̀ ní Fuji music lọ́wọ́ yìí authority làrẹ Sashina Akanni because tá a bá wà ní káka one to three ààrẹ wà nínú wọn so níbi iṣẹ́ yìí a lè fi ọwọ́ rọ wọn sẹ́yìn nǹkan tí bàbá bá dẹ̀ sọ pé nílùú yìí lọ́wọ́ yìí nídìí iṣẹ́ Fuji music káàkiri gbogbo àgbáyé sí tí bàbá ni mo endorse èèyàn báyìí kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀wò. ìyẹn mm. ni pé congratulations iná dàbí. alhamdulilayi so bó ṣe rí nìyẹn. ìgbà wo lẹ máa wúyè fún wa. Eh, <laughs> ẹ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ṣá Ọlọ́run á tó dáa nígbèsè àyè gbogbo wa.